my people, not be small tin o e don settle oh. hey my people." emphasis wey be say primary election ticket say Osibanjo no win now. my people, not be smart, you know. Now since that time na pastor adeboye don't they talk about election say even when tinubu they do campaign that time na pastor adeboye don't they use to start the same message go give tinubu they use to start dey shade am now pastor adeboye the west pastors don't talk say since when we say the thing no reach Osibanjo hand which is pastor adeboye na Osibanjo pastor pastor now he don't make decision say if he no reach im hand at least make di letter reach obi hand o oh my people. The way we take the way we dey hear am wey we say the news take land for our table so we say that they talk say september 26 so na another tin na go happen o oh, say e go shock tinubu say they go carry power give obi my people not be smart, you oh. know. This matter where we dey think say na small small it e don't they go high o a lot of una know say even pastor adeboye don't give Osibanjo mind that time say Osibanjo you go win this primary election which Osibanjo come outside at the end of the day tinubu win primary election now oh pastor adeboye used to start dey let us dey understand say everything wey we say that they do for apc say na money na dem take they buy them. People call the reason say who pastor adeboye dey send message go give that time na im be say na tinubu many pastor the church to na so e don settle even osinbajo as everybody They go up and down una dey see osinbajo for tinubu back like that. no Maybe pastor the matter dey grand so be say osinbajo still get out for mind o say as tinubu no later win this election say as tinubu no later win that primary election ticket my people. na so he said, go they carry something They took tinubu for under my pipo as i dey tok to Naso, pastor adeboye and Osibanjo prefer make obi win this election my people. hmm I know say when obi self they run for this election I know a lot of things wey dey ground say many pastors na im for peter will be back and if I want to take a look at it say pastor adeboye himself Nobody say he dey back of tinubu my people, because if they say the tickets fall for osinbajo and eh, all this matter of people where they jobless now they go to rally now they go do campaign for say where where pastor adeboye come dey talk say na so that they rent crowd you e know, go they come out for pastor adeboye mouth because of say you know reach Osibanjo hand and I know say pastor adeboye don give osinbajo hundred percent say at least assurance say osinbajo go win this primary election before osinbajo come go lose at the end of the day not knowing say tinubu get the way of doing his own things playing his own game my people, it don't happen o oh. i go like make una go watch one video make una hear wetin dey talk about the pastor when we say they come outside They can't let us understand say That may 29 wey be say oga bubu dey talk say he wan transfer power say oga bubu dey on im own o say oga bubu dey on im own o dat dem wey be the nigerian people. person wey be say dem wan make e enter wey dem vote for e dey different my pipo go like make una go watch the video before i come back to come talk to una. Ah, ẹ káàsán lé gbogbo ẹ̀yin èèyàn wa orúkọ mi ni Fadilat Oyalọwọ ní orí ètò yín ètò wa la wà èyí àjọ wò ó àwọn Yorùbá ni wọ́n panupọ̀ sọ bẹ́ẹ̀ o wọ́n ní ohun àpéjọ wò báyìí wọ́n ní gígùn ni ó máa ń gún gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò yìí tí mo ní gbogbo ohun tó bá ń lọ òun náà ni màá máa gbé wá kájọ máa gbé yẹ̀wò torí àwọn Yorùbá ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kájọ wò kó lè gùn náà ni àkú ìsinmi èní ẹ àkú ìsinmi ẹjọ fídíò kan òun ni àwọn ẹbí òbídẹ́ǹtì tí wọ́n sẹ́ǹdì sí mi wípé kí n wo èmi ṣe fídíò pé Tinubu elected president nǹkan nǹkan ní may twenty nine ṣùgbọ́n kémi wo prophet tó sọ̀rọ̀ nípa nǹkan tó máa ṣẹlẹ̀ yìí pé òbí ń kọ́ òun ni wọ́n máa síwárí ìrìn nígbà tèmi náà máa wo fídíò náà lóòótọ́ ní fídíò náà ti máa gbé wá ẹ ẹ pásítọ̀ wọn ò ń sọ nínú fídíò náà wípé ń kọ́ ó ní òbí ni wọ́n máa síwárí ìrìn ó ní September twenty six twenty twenty three ó ní òun ni wọ́n máa swearing ni òbí ó ní kán tó dẹ̀ lè swearing ni òun òbí ó ní prophet um, vice president wa Yẹmí Ọ̀ṣínbàjò ó ní òun ni ó máa gbé ìjọba fún òbí ó ní nítorí pé kí ni professor Yẹmí Ọ̀ṣínbàjò ó ní àwọn ni wọ́n máa fi ṣe president interim àwọn ni wọ́n máa gbé interim fún interim yẹn ń kọ́ òun ni wọ́n máa fi extend ẹ̀hún um, ti eh, president muhammadu buhari táàmù president muhammadu buhari ó ní ìtẹ́rìmù yẹn ni wọ́n máa fi extend ẹ̀ ó ní tán bá wá extend ẹ̀ ó ní eh, professor yemi òsínbàjò ń kọ́ àwọn ló máa jẹ́ interim government ó ní ṣùgbọ́n nǹkan tọ́lọ́run sọ fún un pé original plan tọ́lọ́run fún ní fún professor yemi òsínbàjò òun náà ni executive president ó ní executive president yẹn gangan gangan òun ni ọlọ́run sọ fún un ìpè ipò wọn ṣùgbọ́n nígbà executive president yẹn tí ọlọ́run ti wá yẹ̀ tó ti wá yẹ̀ ìyẹn lọ́lọ́run ṣe wá gbé ìtẹ́rìmù fún wọn ó ní ìtẹ́rìmù tí wọ́n bá wá gbà yẹn tó bá wá di september twenty six ó lóun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe kíni ló ṣẹ̀ṣẹ̀ máa wá gbé president fún Peter Obi ó nítorí pé láti inú oyún ni professor Yemi Ọ̀ṣínbàjò ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti kọ ṣáínṣáín wá láti inú oyún àmọ́ ńgbà tó dáyé tí kinní yìí ò wá ṣáìn nì mọ́ ẹ̀yìn ọlọ́run fi wá wòye pé ẹni tó lè tó lè support ẹ̀ tó fi máa wá ṣáìn tó máa fi lálẹ́ gbòò tó máa help wọn ṣáìn ẹ̀ òun náà ni Peter Obi lọ́lọ́run fi wá sọ pé àwọn òun náà àwọn náà máa gbé síwárìyìn àwọn náà máa síwárìyìn ní Peter Obi ní September twenty six ẹ̀mú nìyẹn náà dà bẹ́ẹ̀ ẹ eh, mo ní kò sí ohun tí ò dáa tó tó bá jẹ́ september twenty six ni ìyẹn náà dáa kán ní sùúrù dìgbà mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ìyẹn mo ní gbé wá o ẹ̀yin èèyàn mi lé pé kẹtúbọ̀ o àwọn pásítọ olófo yìí o wọ́n tún ti dé o hmm, wọ́n tún ti dé o september twenty six wọ́n ní professor yẹmi òsínbàjò ẹ eh, wọ́n ní vice president wa wọ́n ní àwọn náà máa gbé president fún òbí eh, bó bá ṣe lè wù kó rí irọ́ wọn òótọ́ wọn wọ́n ní bí èèyàn bá purọ́ jù náà wọ́n ló ṣeé ṣe kí òótọ́ kékeré wà ń bẹ̀ ẹ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ náà ni pé tó bá yẹ pé wọ́n fẹ́ fi ẹ̀hún pòfẹ́sọ Yẹmí Ọ̀ṣínbàjò wọ́n fẹ́ fi gba ojú re ni àwọn nìyẹn ọlọ́run nìyẹn tó bá dẹ̀ yẹ pé pòfẹ́sọ Yẹmí Ọ̀ṣínbàjò àwọn náà wà nú àwọn tó ń ṣe ni. tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń dọ́gbọ́n tó ń dọ́gbọ́n tó ń jẹ ọmọ ìyá wọn lẹ́sẹ̀ tó ń fẹ́ máa gba ẹ̀yìn bẹ́bọ jẹ́ mo fẹ́ kàn máa rántí pé ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ́ẹ̀ ẹ ẹnìkan ò ní ṣe dáadáa fún yàn kéèyàn faburú san béèyàn bá faburú san ọlọ́run náà bínú sí ọlọ́run tó ń san ẹ̀san fẹ́rú á bá wa ṣẹ̀san fún irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n interim government tí gbogbo wọn ń pariwo yìí ohun tí wọ́n ti jẹ́ kó yé wọn ni wọ́n ti ní kò sínú constitution wa constitution ilẹ̀ nàìjíríà kò gba interim government àwọn tó ṣe ń gbà yẹn náà àbòsí ni wọ́n fi ṣe ẹ̀wọ́n dẹ̀ wá ṣàbòsí náà ń kọ́ àsẹ̀yìnwá àsàyìnbọ̀ àbòsí náà bo àwọn náà ru wọ́n ti ní kò sí ohun tó jọ so gbogbo èyí tó ń gbé wá yìí wọ́n kàn ń wá wàwí ni torí wọn ò lè jẹ wọn ò jẹ wọn ò sì lè jẹ ẹ wọn ò jẹ wọn ò sì lè jẹ ìyẹn náà mo tún ní mú wá mo tún ní gbé wá o pé gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n bá wọn wọ́n kìlọ̀ fún wọn wọn ò gbọ́ àwọn ìjọba sì máa bá a ṣòfin gbogbo àwọn pásítọ̀ oníríran èké ìríran ọ̀dàlẹ̀ yìí gbogbo ẹni tó bá ti ṣèríran èké àti pásítọ̀ ni àtàláàfáà ni àti gbogbo ẹni yòówù tó lè jẹ́ tán bá ti ń rírun ìkírun aburú ìran tó lè fi dà lérú torí ṣe mọ̀ pé wọ́n fẹ́ kó bá pòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ni torí orúkọ wọn tán mú sí i ẹni tí ò bá rò dáadáa ní kán máa lọ yẹ bàbá yẹn wò dáadáa á ní kán máa ṣọ́ wọn kán máa ṣe gbá àwọn náà lè wà nú ọ̀dàlẹ̀ wọ́n lè wà nú ẹni ibi ṣẹ́rí pé wọ́n fẹ́ kí okùn sí bàbá oníbàbá lọ́rùn ṣẹ́rí pé wọ́n fẹ́ fi tiwọn kó bá bàbá oníbàbá ẹni tí ò bá ṣe kinní sìn á ní wọn ò lè trust wọn torán ti ń dárúkọ wọn mọ́ ṣùgbọ́n mo mọ̀ wípé ti aṣíwájú ò rí bẹ́ẹ̀ wọ́n sì ní kí gbogbo wọn parapọ̀ káwọn jọ ṣe ni ẹ káwọn parapọ̀ mo ṣoore kò gbè mí àwọn Yorùbá ló lọ́wọ́ kọ̀ọ̀kanú ni gbogbo ẹni bá ń ṣoore tó bá kù díẹ̀ kọ́ ọmọ olóore rẹ̀ jìn sí kòtò mọ̀nàmọ́ná máa ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni mo ṣoore kò gbèmí ó lọ́wọ́ kọ̀ọ̀kanú ni ẹni bá ń ṣoore kó máa ṣe ẹni ń ṣèkà kó máa ṣe àtòrí àtìkà kò sí ì tó ń gbé gbogbo ẹ̀ gbogbo alájọ máa gbẹ̀san gbogbo ohun tá a bá ṣe kó kéré bí ọmọ náà gún a máa gbẹ̀sùn ẹ̀ torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ ṣe eré kó dára gbogbo ẹni táyé bá wà lọ́dọ̀ ẹ̀ ẹ ká ṣe eré kọ́lọ́n kó gbàdúrà wa ó yẹ máa bá wa ká lọ ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu pásítọ̀ èké pásítọ̀ ní ẹ ọlọ́run bá so eléyìí tó kan náà òun náà ló tún kó rẹ̀ lẹ́sẹ̀ òun náà ló ń jọgi mọ́ rẹ̀ lẹ́sẹ̀ òun náà ló ń jọgi mọ́ rẹ̀ lórí bó ti ń lọ wájú bẹ́ẹ̀ náà ló ń lọ sẹ́yìn ní ti jẹ́ ká mọ̀ yìí ẹnu òpùrọ̀ kò í ṣẹ̀jẹ̀ ìjẹ̀bù afọ ẹnu òpùrọ̀ ń ṣẹ̀jẹ̀ ẹnu òpùrọ̀ kì í wọn ò ní làákàyè kò mọ̀ wípé tọ̀bá kọ́fẹ̀ dáhùn lóhùn wọ́n kọ̀ ń wò ní pé máa kúrọ́ nìṣó Wùnmí àdẹ̀ sọ pé ṣẹnu ẹ báyìí kí ló rí wọn á ní sórí pé kò sẹ́jẹ̀ lẹ́nu ẹ ẹ máa. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside the video alright my people. i go like to end the video for here make una let me know